ẹgbẹ́ ọ̀kadà sórí ètò wa ètò Ojúmọ́ ire tó sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ ìbágbépọ̀ bí ilé wa ṣe máa dùn tó ṣe máa dán ṣé É rí ọ̀rọ̀ tó kọ wájú sí ọkọ ẹ̀yìn ló kọ sẹ́lòmí ó dàbí ọ̀rọ̀ gangan ni ẹ jẹ́ kí a lọ sókè lọ́hùn lọ́dọ̀ tí yín àti délé yín àti dé ṣọ̀bù yín àpàdé yín lọ́nà àbèrè lọ́wọ́ yín wípé kí ni èròǹgbà ti yín gan nípa ká máa wo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ara wa ẹ á ti bèrè lọ́wọ́ yín o àwọn nǹkan tẹ́ ẹ sọ ẹ jẹ́ ká lọ gbọ́ à ń bọ̀. olólùfẹ́ méjì máa máa gbé kọ́ọ̀lù ara wọn àwọn ìwà tí ò dáa nìyẹn ṣé wọ́n ara wọn rú ni kò yẹ kó rí bẹ́ẹ̀ fọkùnrin àti obìnrin àwọn tó bá ṣe bẹ́ẹ̀ kán má dalé ara wọn rú o kọ́dẹ̀ má ṣe bẹ́ẹ̀ mọ̀ ìyẹn ò dáa. very bad idea ni because oríṣiríṣi kọ́ ló máa wòrí fún so kò wá òkè rárá kò polite. ó dáa náà tí o bá ti ní something bad tí o bá ti ní kankan tó ń hide ó dáa ó dáa náà tí o bá kò sí mínì bẹ́ẹ̀ tó bá ti ní kankan tó ń pamọ́ fún ara wọn kò sí mínì bíbẹ̀ àwọn tó bá trust ara wọn tó wà lóyà náà ni wọ́n ni máa pick call ara wọn so mo rí pé kò sí kò sí kankan kò sí kankan bẹ̀ kó máa fi kọ́ lára. kò dáa torí obìnrin yẹn kó má kàn fúnra ẹ̀ ní ẹ̀jẹ̀ ríru kó má fúnra ẹ̀ ní hypertension so kò dáa kóbìnrin gbé kọ́ lọ́kùnrin kò dáa kọ́kùnrin tó ló máa fàjà ó máa mú èdè àìyedè wá sí àárín wọn wọn ò ní gbọ́ra wọn yé wọn ò dẹ̀ ní bí wọn ò ní gbara wọn gbọ́ mọ́ so kò dáa kó lólùfẹ́ méjì máa gbé kọ́ lára wọn. ẹ eh, nọmba one kò lẹ́tọ̀ọ́ nǹkan tí ò ṣe lẹ́tọ̀ọ́ ni wípé tí ọkọ bá gbé tìyàwó tó bá rí nǹkan tí ò dá ń bẹ ó máa bà nínú jẹ́ tíyàwó náà bá dẹ̀ gbé tọ ọkọ tó bá rí nǹkan tí ò dá ó máa bà nínú jẹ́ kò kí ń jẹ́ kí ìfẹ́ last kì í jẹ́ kí relationship last so kò dá kólúkálukú ṣòwò tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lóòótọ́ a lè trust ara wa but bíi ti fóònù kọ́ because ó máa lẹ́ni tó ń kù sí oníkálukú létí ńgbà míì tí ò dẹ̀ ń ṣe wípé bóyá ó ti fẹ́ fẹ́yàn but ọkùnrin mi bá rí ara ẹ̀ máa gbóná ó lè yọ àdá ó lè yọ ọ̀bẹ ó yẹ lè ṣe kó dáṣá that's all I can say about it. Mm, to me kò bójú mu tó because tí a bá wò ó irú ìpè ẹni tó pe ìpè hmm, ó ṣeé ṣe kó jẹ́ pé lórí iṣẹ́ lórí iṣẹ́ ẹni tí a pè bóyá ọkọ ni bóyá ìyàwó òun ni wọ́n ṣe pe ìpè yẹn fún tó bá lọ jẹ́ pé ẹlòmíràn ló gbé ìpè ẹnì kejì ẹ̀ kò ní mọ irú ìdáhùn tó tọ́ tó yẹ láti lè fún olùpè so fún di èyí àkọ́kọ́ ó lè dàbí èèyàn báyàn ná owó téèyàn ò téèyàn ò lérò àbí kó jẹ́ bóyá fún àpẹẹrẹ tó bá jẹ́ pé ọkọ nísìn àbí ìyàwó ó jẹ́ oníṣègùn òyìnbó ẹni tí ó wá jẹ́ eh, patient ìyẹn gẹ́gẹ́ bí oníbàárà ti tiẹ̀ tá à ń pè ní patient ni ló pè bóyá ó ní nǹkan tó fẹ́ béèrè lọ́wọ́ dókítà ìyàwó dókítà ló wá gbé kọ́ọ̀lù dókítà kò ní mọ irú ìdáhùn tó yẹ láti àbí àlàyé tó tọ́ láti lè ṣe fún aláìsàn tó bá béèrè tó tó pe dókítà nírú àsìkò bẹ́ẹ̀ so ó lè jẹ́ pé nǹkan tó máa nídìí bóyá bíi pàjáwìrì tán pè ní emergency call ni kò ní mọ nǹkan tó tó tó yẹ láti tọ́ láti ṣe nírú àkókò báyìí so fún irú ìdí bẹ́ẹ̀ kò kò bójúmu tó àti pé tá a bá ní anígbàgbọ́ nínú ara ẹni kò nídìí láti máa sọ wípé mò ń ṣọ́ fóònù ẹ àbò ń ṣọ́ fóònù mi so bí àárín ẹ bó ṣe rí nìyẹn. pẹ̀lú view èròǹgbà tèmi ni pé kò yẹ kí olólùfẹ́ méjì bóyá ọkọ àtìyàwó kọ́ ní access sí fóònù ara wọn because èmi bí fi fóònù yẹn ó jẹ́ personal thing tí ó jẹ́ pé ọkọ ní tiẹ̀ tiẹ̀ like mo ní reason to reason to be sọ bẹ́ẹ̀ ni pé ṣẹ́rí àwa ìkan eh, tí fóònù máa ń dálẹ̀ ó pọ̀ gan now ìyàwó kẹ́ tó fẹ́ra yín pẹ̀lú ọkọ definitely ó ní àwọn ọ̀rẹ́ bóyá ọkùnrin àbóbìnrin and definitely ìyàwó lè sọ pé ok ah ọ̀rẹ́ mi ọkùnrin yìí òun ò ṣe mọ́ ẹ mọ̀ káwọn messages kan ṣì máa wá kó dẹ̀ máa control and stuff so tí ọkọ bá lọ ń rí kíní yẹn bẹ́ẹ̀ yẹn pé ó lọ ó lọ ó lọ ń wo fóònù ìyàwó ẹ̀ ìbànújẹ́ ló máa jẹ́ sí yàmà ó pa kí ló ń ṣẹlẹ̀ and ẹ it's better kí wọn nǹkan tó yẹ pé èèyàn lè avoid except tí ọkọ bá sọ pé àbí tíyàwó bá ní pé okay ah sweetheart bá mi pick call me. or sweetheart bu fóònù mi èmi believe pé kò lẹ́tọ̀ọ́ kí ọkọ àbí ìyàwó kó ní access sí fóònù ọkọ àbí kó ní access sí phone ìyàwó without the knowledge of both parties. dáa kí àwọn méjèèjì máa ná access sí fóònù ara wọn kì í sì ní pé wọ́n á dájà lẹ̀ nígbà tó kọ́ bá ń gbé wọn hide nǹkan fún ìyàwó ẹ̀ ẹni tí ni wọ́n hide fún ìyàwó for security reason so tó bá lọ rí pé lọ́n wo fóònù ọkọ ẹ̀ tó lọ́n rí ó lè tú lé ìgbéyàwó yẹn ká tó ìdí nìyẹn tí ò fi da kí ìyàwó máa ṣí fún ọkọ ẹ̀ lẹ́yìn àbí ọkọ máa ṣí fún ìyàwó ẹ̀ lẹ́yìn. ìrìn tó dá ń bẹ̀ o ìdí tí mo sọ yẹn ni pé kí ló ń wá kò sí tó kàn mí ìbá ní bóyá tóbìnrin bá náà ń wo fóònù ọkọ ẹ̀ á jẹ́ pé bóyá ó rò pé bóyá ó ń yan àlè àbí ó ń wá nǹkan bẹ́ẹ̀ ó kàn fẹ́ máa stress ara ẹ̀ ni pé akọ̀ fún rẹ̀ ní bp unnecessary and tọ́wọ́ ọkùnrin bá máa ṣe kò sí téèyàn lè fi deprive ọkùnrin láti ní one eh, lady friend or girlfriend but kò ń ṣàdúró ti àwọn ọmọ ẹ̀ torí ẹ mọ sọ women máa ń sọ pé ọmọ òun ni ọkọ òun so kó believe pé with his grace ọlọ́run everything á wà alright fóun kó filẹ̀ pẹ̀lú life ó máa padà wálé tó bá yá. rárá kò tọ́ tá a bá wo ìlànà ìgbéyàwó nínú àwọn religion àti nílànà tìbílẹ̀ kò sí àǹfààní fún wọn pé kí wọ́n máa ní sex kó tó di wípé ní